ẹjọ àwọn táwa yìí kí làwọn ń jẹ. yéésù. ó náà ń mu. yéésù. tábà tún bẹ́ẹ̀ sùn kọ. yéésù. àwọn kan náà ń jẹ pàṣọ lọ́mọdé tó ń darúgbó. bẹ́ẹ̀ni. tábà wọn náà ń jẹ yéésù bá ń darúgbó kó sí wẹ́ẹ̀rẹ̀. ajá kú ológbò náwó àwọn méjì ẹrọ òògùn. lábùkà bá ṣàyàfi tàn kéré mú ni o. ẹni tó bá tẹ̀sẹ̀ egungun egungun mi ti ń fọ́ sínú. títí tí a sọ̀rọ̀ kò fi mí ṣeré. wọ́n mú ìwà lé wọ́n bò wọ́n jíṣẹ́ kí eku ti débẹ̀ kó ti pa wọ́n dànù kí débẹ̀ kí lọ́ọ́ ti kú wọn. ìmọ̀lẹ̀ tó gbé wẹ̀rẹ̀ yín wà ìyájẹ́ ni ẹ máa jẹ́ kúrú. kọ́kọ́rọ́ àṣẹ ìdáyé ilẹ̀kọ̀ jẹ́ ló ṣí o. ṣé é kúrú kù. ṣé é kúrú ló ń bẹ̀rẹ̀ èèyàn kéré nú ayé ni. apá wà ń lẹ̀ ọmọdé àti ìlápá o. Thank you.